ilẹ̀kùn òní ohun ọlọ́run Jerimaya. ẹ kú òwúrọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi yóò dára fún ẹnìkọ̀ọ̀kan yín ọba ajagun ṣẹ́gun yóò ṣẹ́gun fún ọ mo gbàdúrà gbogbo ọfà tó ti wọ inú àgọ́ ara rẹ lóru iná ọlọ́run yóò gbé jáde wàá dẹ̀ ní àlàáfíà lórúkọ Jésù Olúwa wa. ní àárọ̀ yìí ìwé Genesis orí forty four ẹsẹ̀ twelve àti ẹsẹ̀ thirteen ó ní a ó fi gbàdúrà ìwé Genesis orí forty four ẹsẹ̀ twelve àti ẹsẹ̀ thirteen bíbélì wípé ìránṣẹ́ náà bá bẹ̀rẹ̀ sí í wo àpò wọn ó bẹ̀rẹ̀ lórí àpò ìyá àgbà pátápátá títí dé orí ti àbíkẹ́yìn wọn wọ́n bá ife náà nínú ẹrù Benjamin wọ́n fa aṣọ wọn ya láti fi ìbànújẹ́ wọn hàn olúkúlùkù wọn bá di ẹrù rẹ̀ ru kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wọ́n padà lọ sí àárín ìlú ògo ni fún ọlọ́run lókè ọ̀run àwọn ènìyàn joseph nìyí nígbà tí wọ́n wá sí íjíbítì joseph fẹ́ mọ òtítọ́ bóyá wọ́n ti yí padà nínú ìwà burúkú wọn ìgbà tí wọ́n ra oúnjẹ tán wọ́n wá ń padà lọ sí ìlú wọn wọ́n wá dọ́gbọ́n wọ́n ju cup ife wọ́n sọ sínú ẹrù benjamin ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìgbà tí wọ́n wá ń lọ joseph rán ìránṣẹ́ kan sí wọn pé wọ́n ti di ẹrù tí kìí ṣe tiwọn wọ́n dì mẹ́rù wọ́n lọ síbi kan láàárọ̀ yà fẹ́ẹ́ débẹ̀ tá a fi gbàdúrà nígbà tá ń tú ẹrù wọn wọ́n bá bá ife yẹn nínú ẹrù Benjamin bíbélì wípé wọ́n fasọyà wọ́n bọ́ sí o ẹ̀kejì wọ́n padà sí ilẹ̀ jìbìtì wọn ò lè lọ níbi tí wọ́n ń lọ mọ́ olùfẹ́ bí Joseph ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí òkùnkùn gbà míì wọ́n máa ń di ẹrù tí kì í ṣe tìyàn wọ́n á di mẹ́rù èèyàn tí wọ́n bá sì di ẹrù tí kì í ṣe tìyàn mọ́ ẹrù èèyàn bóyá nú ẹ̀mí àwọn adáyàn dúró nígbà míì ó lè sọ ẹni tó ti ń wọṣọ gidi di alákìsí ó lè sọ ẹni tó ti rí ṣe di aláìríṣẹ́ irú àwọn ẹrù bẹ́ẹ̀ máa ń dáyàn padà nínú ìrìn àjò ayé torí náà láàárọ̀ yìí olúwa rán mi sí àwọn gbogbo ohun tí ayé dì mẹ́rù rẹ tó dá ayé rẹ padà gbogbo ohun tí wọ́n dì mọ́ ayé rẹ lójú oorun lójú àlá tó sọ ọ́ di ẹ̀dùn arìn lónìí ọlọ́run tí mò ń sìn yóò fi agbára rẹ̀ yọkù nú ayé wàá dẹ̀ so nígbàgbọ́ láàárọ̀ jẹ́ kí n pa àṣẹ kan sínú ìṣẹ̀dá rẹ̀ ní orúkọ jésù gbogbo ẹrù tí wọ́n fi agbára òkùnkùn dì sínú ayé rẹ̀ lónìí ọwọ́ ọlọ́run kò fàyọ̀ gbogbo ohun tó wọnú ayé ẹ lójijì tó di ẹni tí ò lè lọ síwájú mọ́ agbára ọlọ́run kò fà jáde ọfà tó wọ inú àgọ́ ara rẹ̀ tó wá fi di fòní kúfọ̀lá ni ní orúkọ jésù kristi kí ọwọ́ ọlọ́run kó fa ọfà yẹn já ẹrù tí àwọn agbára òkùnkùn fi òru dì sínú kádàrá àti iṣẹ́ kí agbára ìmọ́lẹ̀ lájókè wá kó fa ẹrù yẹn já mo kéde lónìí ìrìn àjò rẹ tí wọ́n dá padà lójijì kí ọlọ́run kó tó ṣe níbi tó dé tó lè lọ mọ́ agbára ọlọ́run kó tẹ̀ ọ́ síwájú ní tó kàn lójijì tó di pé ò wá lọ síwájú mọ́ ò ń para ni lónìí kó parẹ́ níwájú rẹ gbogbo ọfà tó wọ òwò rẹ tó wá ń jó àjò rẹ̀yìn kí ọfà yẹn gbiná láàárọ̀ yìí láàárọ̀ yìí kò di òmìnira mo wá pàṣẹ kí ayé rẹ kó ní lọ síwájú kí iṣẹ́ rẹ kó ní lọ síwájú kí àyànmọ́ rẹ kó ní lọ síwájú kí kádàrá rẹ kó ní lọ síwájú ó ti rí bẹ́ẹ̀ lónìí kó rin àrìn yìí ìbùkún ni fún ọ bó ṣe ń jáde ìgbà tó bá ń padà bọ̀ wálé ẹ̀rí ńlá wọlé n tó fẹ́ lọ gbà yẹn àánú ọlọ́run máa gbà fún ọ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunọlá láti the african church solution campground samhewan estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ire.